لنا بهذه الرسالة نحمده ونكرمه ونحمد عليه بما أخفى على نفسه سبحانه وتعالى وأشهد أن لا إله إلا الله شهادة من يرجو رحمته ويخاف عقابه وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه الأخيار وسلم تسليما كثيرا عباد الله عليكم بتقوى الله والسر والعلم والعلن قد أمركم الله سبحانه وتعالى بذلك في مواضع كثيرة في كتابه العظيم قال جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا ثم أوصى ربنا سبحانه وتعالى عباده المؤمنين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 وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله في الخطبة الماضية دخلنا في مسألة مهمة المتعلقة بعقيدتنا الذي ندين الله سبحانه وتعالى بها وهي ما تتعلق بملائكته وقلنا لكم بأن الملائكة خلقهم الله كما جاء من حديث أم المؤمنين رضي الله تعالى عنها وارضاها قالت قال رسول الله صلى الله عليه وسلم خلقت الملائكة من نار وخلقت الجن من مارج من نار وخلق آدم مما وصف لكم على حديث وإن شاء الله تعالى اليوم نستمر فيما يتعلق بأمر الملائكة وسندخل إن شاء الله تعالى في بعض أوصافهم وقدراتهم وعلمهم وعزة خلقهم وكل ما يتعلق بأخلاقهم كما وصفهم العلماء أو أقول كما وصفهم الله سبحانه وتعالى ووصفهم رسوله صلى الله عليه وآله وسلم لعلنا نبدأ بهذه الآية قال ربنا تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار التي وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف الملائكة بأن لهم أجنحة كما رأينا من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه كما أخرجه الإمام أحمد في مسنده رحمه الله تعالى قال قال ابن بن مسعود رضي الله عنه رأى رسول الله صلى الله عليه وسلم جبريل على صفته مرتين وله 600 جناح كل جناح سد يسد الأفق الحميد وكذلك قد سبنا لكم من لما تكلمنا بالعلم أمر العرش أن رسول الله صلى الله عليه وسلم كما أورده الإمام أبو داود رحمه الله تعالى من حديث جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من حملة العرش إنما بين شحمة أذنه وعاتقه سبعمائة عام وفي رواية الإمام الدبراني في معجم الأوسط من حديث أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدثكم عن ملك من حملة العرش رجلاه في الأرض السفلى وعلى قرنه على عرش سبحان الله شوف إلى صفة هذا الملائكة وكذلك وصفهم رسول الله صلى الله عليه وسلم بأن الملائكة يتشكلون ولذلك رأينا من حديث أبي هريرة في الصحيحين أن رسول الله صلى الله عليه وسلم قال إن ثلاثة من بني إسرائيل الأقرع والأبرص والأعمى بعث الله إليهم ملك من ملائكته ليبتليهم إلى آخر هذا الحديث وكل هذا من دل على شيء إلا أن يدل على وصف الملائكة وعلى عظمة خلقهم من خلق الله عز وجل نسأل الله الذي لا إله إلا هو أن يوفقنا جميعا لكل ما يحب ويرضى وأن يجعلنا من الذين يستمعون القول ويتبعون أحسنه أقول فلان سبحان مسلم أقرأ لكم كلمة النبي صلى الله عليه وسلم ẹ̀tọ́mọ̀ ọba alákọ̀ọ́lùbà máa jẹ́ ìkẹ̀ fún wa ọlọ́pàá ti ṣe àlékún kí àtìkẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam àti àwọn aráalé àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo ẹni tí máa ń tọ ojú ọ̀nà àbí sàlámù tó kùdú dáàbò kẹyà náà àmì Allah subhanahu wa ta'ala nínú ẹni tí yọ máa tọ ojú ọ̀nà àbí sàlámù yìí náà nígbà mú sí bí ó ṣe yọ ọlọ́pàá bá mú fọlọ́n kó ka wà tí ilẹ̀ ọ̀kan nù wọn. ẹ̀rọ níbi gbogbo àlámọ̀lẹ́wà pátá tí para ọlọ́run bá tó bá ti sàfẹ́kù ní iṣẹ́ tẹ́rú bá ń ṣe Allah subhanahu wa ta'ala kò sí nǹkan tí ó kù sẹ́yìn sí ńlọ́pàá tó sọ fún wa pé inna Allah ta'ala la yanzuru ila suwarikum Allah subhanahu wa ta'ala ní òun ò àwòrán bẹ́ẹ̀ ti rí lẹ́dà ọ̀pọ̀pọ̀ ni ẹdúdú ní ọ̀sẹ̀ bá ní ọlọ́run òun nílé lẹ́yìn ṣùgbọ́n òun kódà òun ò fẹ́ wo kó ní ara wa sí rí ṣùgbọ́n yanzuru ila qulubikum wa a'malikum amsa ni ọlọ́run padà èyí fẹ́ wò náà ni ọkàn wa bóò ni ọkàn wa ti rí wá àmáàlì kan àti sẹ́ta bá ń ṣe táwọn èèyàn ní pẹ̀lú wa eléyìí ìtàkùsà ń sọ fún náà ó dọwọ́ wa pátá bákan náà ní bá tó kọjá abọ́sílẹ̀ kan ṣe pàtàkì ó ní àgbà tí àwọn àpá àti wọ́n sàlàyé ọ̀rọ̀ ìlọ lédè gan wọ́n ní Allah subhanahu wa ta'ala tàdà Allah ní mọ̀mìnì ọlọ́run ọba subhanahu wa ta'ala ó bí ẹ̀yìn fáwọn ìgbàgbọ́ òdodo nítorí àlámọ̀rí kí náà nítorí àwọn sọ̀rọ̀ nígbà tó bẹ̀rẹ̀ bá kọ́rọ̀ ọlọ́run ní alif lam mim dhalika alkitabu la rayba هدى للمتقين الذين يؤمنون بالغيب الله سبحانه وتعالى أوكي وأولي wípé dídá mọ àwọn ẹni ọlọ́run tó tọ́ òun náà ni pé wọ́n nígbàgbọ́ sí nǹkan tó pamọ́ lójú wọn òjò nínú àwọn tó wá pamọ́ òun náà ni amẹnubà nídòjọ òun náà ni ọ̀rọ̀ nípa alámì màláíkà awà ní àgbáyé àwọn màláíkà báyìí tí à ń sọ̀rọ̀ nípa wọn bóun ni wọ́n ti rí kí náà sàn nípa wọn kí lóye ká gbàgbọ́ nípa wọn eré náà ni kótópà àtòmí náà yóò tún fẹ́ wájú lórí rẹ̀ àkọ́kọ́ aṣọ ìpé àwọn màláíkà ánàmú min àwáálé ọ̀rọ̀ yìí àwọn màláíkà yìí wọ́n jẹ́ àgbáyé kan náà fún wọn nínú àwọn àgbáyé tó ju òdo gẹ́lẹ́ bó ṣe ojú wo ṣe tó àwọn àjẹ̀mú iná ni ojú wa iná ni òtó àwọn màláíkà aṣàlàyé fún wọn tẹ̀lé wípé àwọn màláíkà náà subhanahu wa ta'ala aṣọ bó ṣe dá wọn ìta tí ẹni kẹ́kẹ́ o mọ́ yóò ká ọmọ ẹ̀ká yìí àyàfi Allah subhanahu wa ta'ala akọ́ ọ̀pọ̀lọpọ̀ ìwá jẹjọ Insha Allah ta'ala kúkútà dì ní ọbẹ̀ sọ pé àti nìpẹ́ àwọn ẹ̀ká àlímọ̀ yìí wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tárí sẹ́mẹ̀gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tárí mọ̀nàyíká kọ̀ọ̀kan ní àtọ̀ǹdé sí lọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tárí aṣọ ìmọ̀nàyíká ilé tí ń wọ Baitul Ma'mur lójoojúmọ́ wọ́n láyà ọ̀dúnrà ilé tí wọ́n sì ní padà bẹ́mẹ̀ gẹ́gẹ́ bó sọ́nà àti tẹ̀sán ìmọ̀nà ta'ala àwọn fẹ́ gbọ́nu sífà àwọn màláíkà bóò ni àwọn màláíkà sí rí gangan àkọ́kọ́ àwọn àfáà ti sálọ̀rì mọ́ rí pé ọ̀rọ̀rùn fẹ́ni kẹ̀kẹ́ nínú ẹ̀dá ọlọ́run ọba kó rí àwọn màláíkà ní gẹ́lẹ́ bí Allah sí dá wọn àyàfi tí àwọn àfáà fi sí náà ní àwọn àdínẹ́bí ọlọ́run kò sí ó sọ́n àdínẹ́bí sallallahu alaihi wa sallama kódà wọ́n ní ilé ìtàsípàtà gan nínú ẹ̀rọ̀tọ́rọ̀ ń dáyà agbára wò ní gbé ṣùgbọ́n látara pé ìjẹ́ ìmọ̀tọ́rọ̀ ń fi sára àwọn ànábì ọlọ́run láà tọ́lọ́run bá fi sí ànábì sára ńlá ọlọ́run yóò ń dá fún ànábì kò rí mọ̀láìkà ṣùgbọ́n Rasulullah wọn sọ ọlọ́run bá bóun ló ṣe máa ń gba ìdí sí látọ̀rọ̀ ọlọ́run bá àbí wàá ní ọ̀nà méjì sallallahu alaihi wasallam ìgbà mí mẹ mú ìmísí wá bá mi tọ́jẹ́ pé ìbísí yẹn ìrìn bó ṣe rí gẹ́gẹ́ wà húwà àṣàkùtù aláìyà àbí sọ àbí ní kí ní ìsìnrí àà ọ̀rọ̀ mi lọ́rùn pẹ́ẹ̀pẹ́ kí ipa ní jíbìrì bó ṣe rí kóló wà bá mi sọ̀rọ̀ ó ní ńlá ẹlẹ́ẹ̀kejì òun náà ó jẹ́ ìnira fún wa lẹ́yìn sọ́nà lọ́wọ́ sálámà tá a wá ní ẹnìkan tí ó sọ fún òtútù náà sílọ̀ dípò orí mẹ́láìkà ńlábísì bá sì wípé ẹnìkẹ́kẹ́ inú ẹ̀dọ́ lọ lẹ́yìn táwọn ti papòdà tí ó tún lè rí mẹ́láìkà ní ẹ̀dá bí ọlọ́pàá sì kánù ọ̀tára bó ṣe dá òṣèlú wa rẹ̀ ńlọ́fà tá a fi sọ wípé rọ̀hàníyà tí àwọn ẹ̀mọ́ sọ rọ̀hàníyà tí wọ́n mọ́ bí kẹlòmíì wọ́n pàdé ló pẹ̀lú àjẹ́ nítorí gbà tí ìfà sí pé ẹni ó lè rí màláìka kù sí ní ọ̀dọ́ náà ní ẹ̀dá bẹ́ẹ̀ bá sì dá màláìka ẹ̀ náà sàtì wọn. àwọn nígbà òní àwọn màláìka yìí ṣe rí fún tá a bá mọ ìròyìn wọn yóò jẹ́ àbẹ́ yìí pé kọ́lọ́n bí a mọ ra àwọn eléyìí gan àbúrú ni ọ̀dẹ̀ fún wa. gẹ́lẹ́ tẹ́m sáà ti sọ fún wa nípa àgbàjọsọ nípa ká sin òkú náà afisa sọ yìí pé sẹ́mẹ́tò kù wọnú sàárè tó di pé àwọn màláìka ni wọ́n bá a tí wọ́n bèèrè àwọn ọlọ́run ẹ̀ta ní bàtàlà wo ìṣọ́lọ́run bá ní nígbà tí wọ́n bá padà fẹ́ máa fúnlẹ̀ mọ́ ìfúnlẹ̀ mọ́ yìí sọ́ọ̀kù ariwo tí ó ń pa nígbà tí wọ́n bá fúnlẹ̀ mọ́ òpin nínú sàárè òkúta sọ ìwé bẹ́ẹ̀ ariwo tí ó pa yìí ó ń ṣe ọlọ́run bá ní gbogbo ntọ́lọ́run bá subhanahu wa ta'ala dá pátá iná ni yóò gbọ́ yàtọ̀ sí kí ni o àwọn èèyàn àtàkùn tí ìbá lọ́wọ́lá aláàtàdà fánú aṣọ́dé máa sọpé ẹ̀yìn fẹ́ máa sì kú mọ́ tí ìbá ṣe pé téèyàn bá fún pé ẹ̀yìn fẹ́ gbé lọ́dún ọ̀lẹ̀ mọ́ ìbá sì bí ọlọ́run bá sì hánù ọ̀tà di ẹ máa gbọ́n tó ju àwọn òkùnrin tó mú sáré bẹ́sẹ̀ ń da àbáńgí gbogbo lórí bẹ́sẹ̀ ń fún ní gbẹ́lọ́sọ bí ṣe ń parọ́ yé ẹwà rí o àtẹ́bí ní ìgbà nípa náà ń jẹ ẹnu ẹgbọ́ ṣùgbọ́n bá jẹ́ pé òkú ti ń bẹ nítòsí bẹ́ẹ̀ ń gbọ́ bí àṣẹ jẹ́ kó sùn lóru ìdán alọ́sùn àwọn ọ̀tara ó fi àwọn kankan pamọ́ fún wa ó lè bá àjò oríire fún wa nínú ẹ̀ òun náà ní bí alọ́kùn ìjábọ̀ láwọn àyíká torí tá a bá rí wọn ni wàhálà òbí náà wa àwọn ìsọ̀rọ̀ ń ta lórí nínú àyíká ìjẹ alẹ́rírí àrírí rẹ̀ ó lè fún àgbẹ̀lẹ̀ ìlọ́fà tó jẹ́ pẹ́ta sáà kọ́kọ́ rí jìbìrí àsìkò kọ́kọ́ rí lákọ̀ọ́kọ́ òun náà ni ìgbà tí àwọn ìsọ̀rọ̀ ó ti di ànábì ọlọ́pàá bàtà ọwọ́ àdì ànábì ìnàkọ́jà lẹ́yìn ọdọ àwọn ibi tán ló bí àmì kékeré wọn sọ bí àmì pẹ̀lú ikọrọ ọ̀rọ̀ pọrọ orí gbèsè orí dẹrẹ àbí orí dẹrẹ àlàkọ ní kò rí ojú àkọ́kọ́ yìí ní sífà bẹsẹ dá àmì gbóhùn Jibril ọkọrọ bàbá rẹ sálám nígbà tí ànàbí rìn lọ nínú òlù tó ń di yúgbàm sam ọpadà fún gbọ́ òkè tó wọ́n wò ànàbí lọ́ba di ẹni tí mò ń gbóhùn rẹ̀ yóò ní lójókòó lọ́gbọ́n ìjókòó rẹ̀ ó sì kún gbó sọ́mà àtìlẹ̀ ẹ̀rù ìlọ́pàá sáàdá pàrọ̀ lórí pé zàbẹ̀lú ní zàbẹ̀lú ní kọ́mọ̀ fi sọ sọ́rọ̀ kalẹ̀ àwọn afọ́ ní jẹ́ àwọn ẹ̀ka yìí ó yìí pé ẹ̀dá ń ní rírí sí tiwa ó ní nínú nǹkan tá a kọ́ ní tó lára àwọn màláìka ọlọ́run amàlẹ́kẹ́ ọ̀nà ọba wọn máa ń níyẹ̀ à ń bọ̀ wá fi fọ́tò kan káàkiri ní nǹkan bí ọdún sẹ́yìn díẹ̀ o táwọn kan sọ pé màlẹ́kẹ́ àkẹ́ pàṣọ rí kàbá táwọn èèyàn gbé dàbí sí lóòótọ́ ni ó tún bá yọ rẹ̀ àwọn màlẹ́kẹ́ àmọ́ níyẹ̀ lóòótọ́ àfọ́bẹ̀rẹ̀ mọ̀síkúndọ́dọ́lá àrùntọ́ wọ́n lọ́nà mísọ́lá lọ́rọ̀ sálára ìgbàtí sára ní jìbìrìlù wọ́n láwọ̀ sí àwọn wò pé ìdìbìrì ní yẹsí sọ̀dẹ̀ àwọn ní kò lè yé wa dáadáa oríṣi ọlọ́run ọba ní gbogbo òye ẹ̀kọ́ ọ̀kan tí ìdìbìrì wá ní ìnìkílò yẹsí tó lọ́kọ̀ ikọ̀ ọ̀kan rẹ̀ dídà bólẹ̀ ikọ̀ ọ̀kan rẹ̀ iná ni ó pọ̀ gbogbo agbèrè méjì sọ́dà tilẹ̀ ikọ̀ ọ̀kan nínú ìyẹn ìdìbìrì eléyìí ó jẹ́ àròyìn pé ẹ̀dá tọ́lọ̀ subhanahu wa ta'ala tọ́jú àwọn mọ̀lẹ́ká ọdún yàtọ̀ gbédégbé sì ti wá. bẹ́ẹ̀ kẹ́lẹ́ ló ta bí nínú ìmọ̀ nípa pé àwọn mọ̀lẹ́ká máa ń níyẹ̀ òun náà ni àyà tí Allah subhanahu wa ta'ala sọ́tò fàátì rẹ̀ pé alhamdulillah fàátì sàbàwà bẹ̀ áwù ń kíra rẹ̀ pé fọ́nà ọmọ tó jẹ́ pé òun náà dá sọ́nà kọ́dà sọ àwọn ìdí rẹ̀ tí ń ránṣẹ́ ó ọlọ́ni ni وثلاث مما يرى جمال بشر واربع مما يرى جمال يزيد في الخلق ما يشاء الله سبحانه وتعالى أسر إنه ودبي يزيد كنيو أبتايو إنتاسو إبتي بتاسو الله سبحانه وتعالى أسير عملا كما أنتم ومانية أبسي إما nínú àwọn ibẹ̀ mọ̀ta tó rí oní àrẹ àrẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí sàlàyé bí àwọn ti rí tó jẹ́ wípé rírí wọn sẹ́ yóò máa jẹ́ àwọn ọmọ àdájá ẹ̀rọ àgbóló orí màlàíkà ara rẹ̀ gbígbé nítorí pé gbóòrì nítorí òde ìdúró àfọ àwọn ajá bí nàbìlá ẹgbẹ́ màbìlá ò sì yàrá wọn ní sọlá sọ fún wa yìí pé ó ní nàlẹ́ àti ní wọ́n ti yọ̀ǹda fún mi lẹ́nu báyọ̀ àti òhàdìfà fún amẹ́làkè min hamadan arsh wọ́n ní kí n sọ̀rọ̀ fún yín nípa abálákù inú àwọn màlàíkà tó gbé àlàrà àṣẹ ọlọ́mọ bá dání bóun ni ó ti rí oṣù ọlọ́mọ bá ní inna ma bayna shaqqati udhnihi etí ń bẹ láàrin dọ̀wọ̀dọ̀wọ̀ ìsàlẹ̀ etí rẹ̀ ìlànà tètè téèyàn ó fi dé èjìká rẹ̀ ó tó ìrìn àjò sábàmì àti àmì seven hundred years iná ẹni èyí ó fi rìn ìrìn àjò yẹn láàrin dọ̀wọ̀dọ̀wọ̀ etí ẹ̀sẹ̀ èjìká rẹ̀ àbí ètò jáfẹ́ wá sọ yìí àbí òkú ẹ̀rọ̀dá lóòrùn tí wọ́n wá lọ gba ìyàwó àkàwátá rí èèmọ̀ tó yá ìrìn òfin bẹ́ẹ̀ kì í mọ́ mọ́mọ́ wọn wá gbọ́ àpọ̀ ìgbà àbẹ̀sẹ̀ ìgbàmálẹ̀ ó ń sọ ọlọ́run wá ń sọ mẹ́sùn ìtọ́lọ́pọ̀ jámìnà sọ pé ọlọ́run yóò dá fún kí n sọ̀rọ̀ fún yé nípa mẹ́lẹ́kù tó ní àwọn màláìka ọlọ́run ọba tẹ̀lé mọ́tò àrùn nínú àwọn màláìka sì gbẹ́rùsù dání ànábì ní tẹ́lẹ̀ fẹ́ mọ́ màláìka yẹn bó ti rí ó ń ọlọ́run ọba ilẹ̀ méje eléyìí dání ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀ ó ní ẹsẹ̀ rẹ̀ wà ẹsẹ̀ mi ṣe gbóyè ní sí ẹsẹ̀ mi àwọn ẹni dídó orí mi náà kò lè bí ọmọ Allah subhanahu kápọ̀tọ̀ dámọ́lá kò yẹn tiẹ̀ ọlọ́run ní kó jẹ́ pé tó bá dúró dídúró rẹ̀ ẹsẹ̀ rẹ̀ inú ilẹ̀ keje nísàlẹ̀sàlẹ̀ rẹ̀ oṣù ní wàhálà ní

mọ́lápù ilé ìrìn àbá àwọn màláíkà ìtawà sọ̀rọ̀ wọn táwọn sọ bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá wọn àti sọ fún ayé bẹ́lá yàgò náà yashrabun wọ́n yàrá mú náà tàrà kàhún wọ́n yẹ jẹun ẹmu èso kódà kò sí nǹkan tọ́kàn wọn láyà sọ̀rọ̀ wọn yẹ sinmi àwọn afọ àwọn náà màláíkà ìta aṣọ ìsìnkú àkùnkéyà wọn bí Allah subhanahu wa ta'ala bó ṣe dá wọn nìyẹn wípé ó fún wọn ní ó ṣe wọn dà tó jẹ́ wípé wọ́n lágbára ìrí wọn kọ papọ̀ kẹ́kẹ́ mọ́ ìrìn tọmọ nìyẹn bó wá láti yanjú mọ́sára ilé ìwé pé a rí hadithu tí àwọn èèyàn ń sọ yí pé àníbẹ̀ sálàm ń sọ ń fi Jibril ìfúnwé níhìyà ilẹ̀ àwọn sọ̀hábà àwọn afáà ní àníbẹ̀ sallallahu alaihi wasallam tí ń fi Jibril wò níhìyà eléyìí kò sọ wípé àwa èèyàn àti àwọn mọ̀lẹ́kà a ní nǹkan jọra nínú dídá wa kò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n níbi ìsìlám ọ̀padà gbé ọ̀rọ̀ síbi tá a fẹ́ gbọ́ sínú ìsìlám ni wípé àtàṣà kúlù kí àwọn màláíkà wọ́n mọ̀ ní kápá akẹ́kọ̀ọ́sẹ́ kí ni o kí wọ́n máa yí padà sórí ìsinsìn nǹkan tí àlọ́ sọ̀rọ̀ fẹ́ kí wọ́n yí sí. àkọ́kọ́ àwọn màláíkà ọlọ́run ọba alọ́sọ̀tà tó kẹ́ wọn débi wípé wọ́n lè wọ́n lè wá ní àwòrán nǹkan mìíràn ni àwòrán màláíkà ó lè wá láwòrẹ́ yẹn gẹ́lẹ́ bá a ṣe rí àpòjú rẹ̀ nínú hadith kan tó jẹ́ pé èèmà ni ó sì jẹ́ kọ̀ fún wa ní hadith àbúrẹ́ rẹ̀ ó ń sọ́lọ́ sọ́lọ́ rọ̀ sálámà ó sọ ìta àwọn mẹ́ta àpapọ̀ mẹ́ta ní Israel àdébí ní àwọn èèyàn mẹ́ta kan bẹ nínú àwọn ọmọ Israel ni wọn al-aqra wal abras afọ́jú nìkan nínú wọn ìkan onírúnlá ìkan dẹ́tẹ̀ wọn ọ̀dà pé amẹ́tẹ̀ẹ̀ta yìí aláwọ̀ afẹ́ tẹ́wọn wò láti jẹ́ wọn mọ̀ wípé Allah subhanahu wa ta'ala alágbára ńlá ni ọlọ́run wá gbé bàbá àtọ́lọ́run mẹ́rẹ̀ kẹ́ni ọlọ́run bá gbé mọ́lápù pẹ̀lú mi ṣùgbọ́n náà mọ́lápù ń bẹ̀rẹ̀ rẹ̀ bá wọn ọwá ní àwòrán èèyàn tàbí kàdé tó ti àná ọwá láwòrán gidi o ní àwòrán èèyàn mọ́lápù ìwà wa ọwá bá wọn ọba fúnra lọ́gbọ́já ń kí tuntun ọ̀fẹ́ báyìí gbogbo àwọn tí ó jẹ́ dájú lára àwọn tọ́lá máa lè kó ohun kó táwọn ìwà ti pẹ́ ń rí ohun sáì tó máa lè jẹun táwọn èèyàn rí súnmọ́ tó ń ti tó náà ti dùn àpò lẹ́yìn lẹ́yìn èèyàn náà wa ọba bẹ̀rẹ̀ mọ̀ ara ẹni bá dá nígbà ara ó fún ní ibèlè ó fún ní kan wá jẹ́ tó òkú rẹ̀ ó tún lọ́dọ̀ ẹnìkejì rẹ̀ kí ni wọ́n náà fẹ́ wọ́n náà sọ tó wà láàrẹ̀ ó ti sàdúrà fún ó ti fún ní gọ́lẹ́mù nígbà tó yá ó lọ́dọ̀ àmọ́ afọ́jú mú wọn kí ni wọ́n náà fẹ́ náà ó ju ti ẹ̀là ni ó kí n ti ẹni tó láyé kí n sì lò ó ó tún bẹ̀rẹ̀ òkú wọ́n tàn lọ́wọ́ bá sọ̀rọ̀ ọlọ́run bá sọ dá ojú ẹ̀ padà ó rí rẹ̀ ó sì fún ní bákọ́rù ó nínú kádàrà tọ́lọ́ tó pé àdúrà mọ̀lẹ́ká nígbà bá débi iṣẹ́ táwọn mọ̀lẹ́ká ń ṣe a mọ̀ rí èèmọ̀ ní tí ọlọ́run bá fi àwọn mọ̀lẹ́ká ṣe fún wa níkẹ̀ ǹjẹ́ a lè rí inú wa tí mọ̀lẹ́ká ọmọ ṣàdúrà fún ó túbọ̀ òdì bẹ́ẹ̀ ǹjẹ́ a lè rí mọ̀lẹ́ká tí mọ̀lẹ́ká ọmọ ṣe pé fún ó túbọ̀ òdì bẹ́ẹ̀ ṣàlùkà ara bó ṣe á fún wọn báyìí ọba kò bẹ̀rẹ̀ ọlọ́run wa kà bàtà sí gbogbo ohun tó fún wọn ìpọ̀ débi wípé torí àpò mi ó di ọgbogbo torí màlúù ó dọgba ọlọ́run wa ní múnáwù yìí náà ọ wà á padà lọ ọ̀dọ̀ àwọn èèyàn lójú wo lọ́wọ́ àgbà lọ lórí àárín àbí wọ́n ṣe rí lánàá lọ́lọ́wọ́ náà gbà lọ nígbà fẹ́ lọ́dọ̀ akọ́rọ̀ gbá kúròwù sí rí kó náà sí nígbà fẹ́ lọ́dọ̀ adẹ́tẹ̀ kó náà sí rí ọlọ́nu adẹ́tẹ̀ nígbà fẹ́ lọ́dọ̀ afọ́jú ọlọ́nu afọ́jú ṣùgbọ́n nínú ìmọ̀ ọlọ́run dáa wípé ìmọ̀ ọ̀dọ́dọ̀ adẹ́tẹ̀ tó ń béèrè pé adẹ́tẹ̀dá kò sàánú àrìn àjò ní mìíràn ọ̀nà ti fi kò sí kẹ̀kẹ́ lẹ́yìn ọlọ́run wọ́n tún kò lè sàánú mi ó ní tálẹ́tẹ̀ mi pé à ṣé lásìkò ẹ̀mí oní tí wọ́n lè fún ọ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ náà ṣe máa ń sinú ìgbẹ́jẹ́ wípé tábà ń bẹ náà nípa ọlọ́run sàánú mi ọlọ́run sàánú mi wọ́n tó bá ti sàánú mi jẹ̀ fọ́nká sí tọ́lá ìṣẹ̀lẹ̀ nígbà ọlọ́run máa sàánú rẹ̀ tán yóò gbàgbé àdéhùn gbọ́dọ̀ gbé alákọ̀wọ̀n abros ìtí ẹ̀ ń pariwo náà ní pé alẹ́kùnkùn kẹfìrà ìtí ẹ̀ ń pariwo náà àwọn tá à ń fowó ṣe pọ̀ bùkátà sí pọ̀ àtàfẹ́ fowó tá à ń fi dúkìá ṣe pé ìrújẹ sí pọ̀ lọ́rùn ń wọ̀n màgbé mọ̀láìkà kan náà mọ̀láìkà lọ́wọ́ bá wọn tọwọ́ bá wọn jò ní tọ́ba wọn bẹ̀rẹ̀ ó kú lọ́dọ̀ rẹ̀ ẹni wọn mọ̀lẹ́kùn ìwà mi lẹ́kọ́ tó kú òní pé abúrọ́sù ah, akọrọ ìwọ́ tọ́ lọ́tẹ̀ jò ní ṣé fífi òní ọ̀là tó wọ́n rẹ̀ ti wà fún

ọmọ ẹjọ́ ní gbọ́ tiẹ̀ afọ́jú yìí ní ìkẹta ọlọ́run wa là òun tiẹ̀ ńgbà tí mọ́ra kù dọ́dọ̀ àti béèrè ó ní wùbí mi náà ti nígbà kẹnu tó wá wo gbogbo ọgbọ oko mi wọbẹ̀ ní tó bá rí ọkú tó bá wọ ọmú pọ́n ọba mú kankan ìdípò ṣe mélè mọ́lápù ìwá ẹ̀sẹ̀ sọ fún yìí pé à ọlọ́run mọ̀ ti sàánú tiẹ̀ àwọn méjì rẹ̀ kì í kú wọ́n ti sórí ibù ánà mọ́lápù mi màlá ìkàtìlá mọ́lápù kan lèmi o ìnídìí dúkìá rẹ o màlá ìka ọlọ́run ni mí ọkàn rẹ̀ mi kí n wá dàn yín wò ni fa ìdán ìtafẹ́mù ni wípé àwọn màláíkà ọlọ́run ọba yàtàṣàkàlùn wọ́n mọ̀ ń wá lóríṣiríṣi àwọ̀ tó jẹ́ wípé wọ́n sì wà báyàn nígbà tó jẹ́ wípé wọ́n bàtẹ́ èèyàn wá ṣùgbọ́n tí mo ń ṣèyàn eléyìí òní nǹkan tí àkídà lùsùn ọ̀dẹ̀ máa tó lójú lórí. alhamdulillahi rabbil alamin wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi al-akhyar wa sallama tasliman kathira وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال ربنا تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا واعلموا عباد الله أن الملائكة عليهم السلام هم عباد مكرمون لا يعصون الله ما أمرهم وقد بعثهم الله سبحانه وتعالى لوظيفة مختلفة كما سنريدها إن شاء الله في خطبة القادمة واعلموا عباد الله أن رسول الله صلى الله عليه وسلم وصف لأصحابه صفتهم الخلقية والخلقية كما مر بنا في الخطبة في الخطبة الأولى نسأل الله الذي لا إله إلا هو أن يوفق الجميع لمرضاه ويجعلنا من الذين يستمعون القول فيتبعون أحسنه ọ̀pọ̀ ní fọ́lọ́n tó sọ wá mùsùlùmí lẹ́ẹ̀kan sí àtọ̀rọ̀ àlékún kí àgbẹ̀fọ́ níbi sallallahu alaihi wasallam àtàwọn alẹ́ àti àwọn sọ̀hábà rẹ̀ wọ́n sọ̀rọ̀ tó tọ́ àtúnṣe alẹ́ ti pé ìpayà ọlọ́run ba ọ̀rọ̀ bá ní alayha màláíkà tó àwọn màláíkà yìí nínú ẹ̀rọ tọ́lọ̀ ń dá wọn náà ni pé gíláàbọ̀n ṣìdáàdún amàlàíkà yìí kò sí tí a fẹ́ mú tí wọn ò rí mú pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run ọba gíláàbọ̀n ṣìdáàdún wọ́n lé pọ̀ la ya'suna Allaha ma amarahum Allah subhanahu níbi ọ̀rọ̀ amàlàíkà yìí tí wọ́n dá adé nínú sífà ni pé wọ́n yé ya ọlọ́run àwọn àfáà wa ni tó bá dúpẹ́ lọ sùpàrù tá a ṣe ròyìn ìwà wọn lélẹ́yìn bó o láṣẹ wá yanjú àyà ìgbàsọ́nà ló ń fẹ́ dáadáa wọ́n ti tọ́ ọ̀nà rọ́gbọ̀n kàtìlì màláìkàtì ìnà ìjà ìlú fílà àrùn khalifa bó o láṣẹ yanjú àlámọ́rí pé ọlọ́run ló fẹ́ dáadáa ó sì sọ fún àwọn màláìkà kútùbà yóò dé bẹ́ẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ mú ní kúpẹ́ ni wípé mẹ́ta àkórìkù àwọn màláìkà sọ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọ̀dá wọn ní bá a ṣe wọn Ọ dá àwọn tó jẹ́ pé èèmọ̀ ní rírí wọn ojú ò lè rí wọn àwọn àfáàní ìgbà wo ni wọ́n dá àwọn màláìka nù ǹjẹ́ àmọ̀ bàtẹ̀ dá àwọn màláìka ọ̀rọ̀ tó rìnlẹ̀ jù náà ni wípé àwọn màláìka ẹnì kẹ́kẹ́ ò lè sọ pé bàbá yìí ni wọ́n dá wọn tó rìnlẹ̀ ni wípé ti dá wọn kó tó dá wa àwọn tá a ó ti sáwọn mọ̀láìkà torípò fẹ́ kó wọn lẹ́kọ̀ọ́ Allah subhanahu ti ọ̀rọ̀ sí àwọn mọ̀láìkà yìí pé inni ja'ilun fil ardi khalifa ọlọ́run ni mo fẹ́ dá ẹnìkan sólẹ̀ tí ó mú lójú tó lẹ̀ paul wà tẹ́tà fìyà mẹ́sùn nílẹ̀ iná àkìrà àbí àyà àwọn mọ̀láìkà bẹ̀ wọ́n sọ ti ọ̀hàn sí wọn àjẹ́ pé níbẹ̀ wọn mọ̀láìkà ṣáájú ádámà ṣùgbọ́n nínú àwọn àfáàní nínú ìmọ̀ tí a rí nípa màláíkà ni wípé gbogbo kèfèrí pátá ọlọ́mọdé àdì kèfèrí káyé wa gbogbo kèfèrí pátá ohun tí ọ̀rọ̀ tá a ti ẹ̀fẹ́ sọ yọ̀ kàn wá táwọn sọ pé nínú màláíkà tèèyàn táwọn sọ pé èèyàn tá a mìíràn ni àwọn mùmí nínú àwọn èèyàn nítorí pé àwọn màláíkà a sọ pé láyé àwọn sọ́dọ̀ lọ́hàn máa mọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ ọ̀sẹ̀ mọ́kànlá nígbà gbogbo tọ́lọ̀ nígbà ni wọ́n ṣe wọ́n máa ṣe kí wọ́n ti kèfèrí bẹ̀rẹ̀ yọ kèfèrí tẹ́ pé kò tiẹ̀ wulẹ̀ gbọ́rọ̀ sọ́lẹ̀ lẹ́nu ìṣẹ́jú kan àwọn kò ń bẹ̀ àwọn akú láàrin àwọn mùsùlùmí àti àwọn kí ni o àwọn màláíkà apá kan nínú àwọn mọ̀ sọ yí pé àwọn màláíkà wọn lóore jù agbóde wọn nítorí pé aṣọ yí pé láyẹ̀ sọ̀rọ̀ ni àwọn rè ìbàdà àti wọn rè wọn èé gbọ́dídé lórí ẹ̀ wọn èé sinmi wọn ń se lọ́run lọ ni ẹni tí ṣe sílẹ̀ ń ṣe lọ ẹni tí ṣe sùdúrù ń ṣe lọ ẹni tí wà lórí ìdúró ń ṣe lọ àwa rè Allah subhanahu wa ta'ala ó gbé ọlá fáwọn mùmìnì torí pé àwa tẹ̀kìlífù mẹ́lọ́rùn tiwa Allah subhanahu wa ta'ala ó ti mọ̀ọ́mọ́ ó ti sàánú àwọn mọ̀láká débi wípé ṣáwọ́ ò sí fún wọn ẹ̀mí wọn kèérò ìgbádùn àsọkùnrin ìfẹ́yàwó tẹ́ ń pẹ́ ntẹ́lẹ̀ rògbàdùn lọ́rọ̀ tí kò ní ìdíyàwó ẹ̀mí àmàlẹ́kà wọn ò ní àdùn kankan tí ẹ bẹ́ẹ̀ rí ọlọ́run ti mú kinní nǹkó lọ́dọ̀ wọn àjẹ́ wípé ọlọ́run wá ní àwa mùsùlùmí tẹ́kọ̀ọ́ tó fi ṣáwọ̀ sọ́dọ̀ tí a tá a tó wá ń fi tẹ̀lé àṣẹ ọlọ́run àjẹpà lórí jù wọ́n lọ ọ̀rọ̀ kẹ ṣùgbọ́n ọlọ́run ààrẹ ọ̀rọ̀ tó dé tó ṣe déédéé jù ọlọ́run ló mọ̀ jù ó náà rọ̀ àfáà ibùdó tẹ́yìn rahmanullah ta'ala àfáà ni amọ̀lẹ́ká tá à ń sọ yìí lódodo lóòótọ́ wọn è sinmi bí ìbàdà lódodo lóòótọ́ ọlọ́run bá ti mú ṣáwà ìgbádùn ìfẹ́ ìròyìn ilé ayé ó ti mú kó lọ́kàn wọn èmi àti ń sì rè ó ọkàn tí a àfàwà ni ajọ́ wípé al-insan àwọn èèyàn ay al-mu'minu minna àwọn mùmìnì nínú wa khayrun wọ́n máa lóore ju àwọn màláìkà lọ bí ìtìláàrí mẹ́lá bí ìtìláàrí lè ìtìhà tá a bá fẹ́ wòye sí ni pé níbo láàparí ìyàwó wa sí ló pọ̀ mọ́ tí mùsùlùmí bá sí lọ́nà dáadáa jẹ̀mọ́ ní mo lọ́sọ̀rọ̀ ẹ̀ka àlùjẹ̀ náà tá a bá ti ní àlìjẹ náà àwa èèyàn alóríga mọ̀lẹ́kà lọ láwọn amọ̀mìnì inshallah ta'ala nítorí pé kò sí náà sùn wípé mọ̀lẹ́kà ò wà lónà rahmatulah bin tayyib rahmatulah rahmatulah wasa ṣùgbọ́n ní àsìkò táwa bìtì bá rìn tìlá níbi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n táwa bẹ́ẹ̀ wòye sí àsìkò táwa ló lọ báyìí al-malaikatu khayrun minna táwa bẹ́ẹ̀ wò báyìí ní ìsìn àmàlẹ́kà ṣe kí o wọ́n lóore jùlọ torí pé àwọn ní ìsìn láàyè tòun náà ìbàdàn ti dá àwọn mi báyìí àwọn òkèrùn díẹ̀ a sì àwọ̀tayé díẹ̀ a sì lọ́rin díẹ̀ àwọ̀tayé díẹ̀ fa ìdá àwọn mẹ̀lẹ́kẹ́ ọlọ́run tá a sáà sọ ní wípé wọ́n yàtọ̀ gbèdégbé sí wa ìdáàdùn mọ̀tọ̀rọ̀mọ́ọ̀n ẹrú ọlọ́run ni wọ́n wọ́n sì lápọ̀lé pọ̀ nígbà bá wọnú iṣẹ́ tí wọ́n ń ṣe ìlàkọ̀ọ́mọ̀ mọ̀ pé àṣẹ àwọn mẹ̀ríkà àṣẹ ẹ̀tọ́lápọ̀lẹ̀ ni wọ́n á gbé ìṣàlọ́tà aládọ́kúpà tí ń bọ̀ lórí àwọn àṣìmá òhun ó kọ mẹ̀ríkà mẹ́rin nínú kùránì sílẹ̀ òkúkọ́ ni àṣàlá ìlú ń bẹ á kílẹ̀ rẹ̀ bákan náà afẹ́sọ àmúlébi ọ̀rọ̀ wípé sẹ́lẹ̀yìn jìbìrìlù ǹjẹ́ náà mi tó wá mú wáyù bá àdìrí ẹ̀sánlá tọ́tọ̀ sí jìbìrìlù àtàwọn tó ní ṣe pẹ̀lú sẹ́wọ́n kálukú kí ní láti wáyé lọ́pọ̀ ààrùn ṣùgbọ́n ní paríparí tó fà àdìrí fọ́tò tí ẹ̀ ń gé kí wípé màláìkà kan o ó bá sọ ní o ó ní ìyẹn o irọ́ ni o nítorí wípé a ti sọ fún wa yí pé ẹ̀dá kẹkẹsẹ́ olóṣèlú ni olè màláìkà nípa àpá màláìkà sí rí tọ́ba jẹ́ pé ẹ sọ pé ó níyẹ̀ ká ló lóòótọ́ màláìka tó sì níyẹ̀ lóòótọ́ ẹ̀ ní rí asúlù dèpò pósí tí kámẹ́rà wà sí kí ni o yọ wà áyà fa ìdá àmì ìdí kárí àwòrán bá wọn kájú wọn nígbàgbọ́ pé ọlọ́run bá dá àwọn rẹ̀ ká ó sì fún wọn níyẹn nẹ́sàlú lọ́hàn lẹ́yìn ìlà ìlà ìlà o abẹ́lọ́n kọjọ́ ọjà rẹ̀ kó fún wa ní àgbéyà àwọn tá à ń sọ yìí ó sì wá mùsùlùmí tòótọ́ kó jẹ́ kí mẹ́rin اللهم قليل رب بنصر وجهك الكريم اللهم وفقنا بمفردك ورضوانك يا رب العالمين اللهم ربنا عزنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أرنا حقا حقا وارزقنا اتباعه وارنا باطلا باطلا وارزقنا اجتنابه اللهم صدقنا واجعلنا من عبادك المخلصين المخلصين وصل اللهم على محمد وعلى اله وصحبه الاخيار واعلموا عباد الله ان الله سبحانه وتعالى امركم بامر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 الإنسان إلى سمع الله أكبر الله